níyà àwọn tó ní làhọ́ níyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn wọ́n ń ṣe. mirza ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ nítòsí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ máa dájú tó kúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ìlẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ́ wa ká má di kété ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada. tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ìbọ́yìn nìyà kókó rọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mary Zagulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya. múrítàdọ ní bàbá rẹ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá à ń retí Ìsá ọmọ mariama kì ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ́wa káàmàdì pèsè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. gulam ahmadu àti ṣéwù ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́yìn nìyà ó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin tá láwùrán wá ṣe o. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته مكي وكابو sí ìkànnì Talim TV ní alẹ́ òní alẹ́ òní alẹ́ òní ni alẹ́ yomul ahad alẹ́ Sunday déètì òní ni ọjọ́ kọkànlélógún oṣù kejì oṣù sọfàr ọdún 1444 mo kí wa káàbọ̀ sí episode 38 tí n bá ṣe mistake yes episode 38 lórí agbọ́ni ọ̀rọ̀ wa asòfíà asòfíà zátù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam. ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam. nírọ̀lẹ́ òní mo rí alàgbà aládìsí wèrè. tí ó ń ṣe ètò tó ní àwọn sọ̀hábà mẹ́rẹ̀ẹ̀rin tó ní súfì ni wọ́n mi ò tí ì láǹfààní àti wò ju bí twenty minutes lọ. mo rí pé psychologically kò gẹ̀ẹ́tì ara tẹ bá wù báyìí kò gẹ̀ẹ́tì ara kò gẹ̀ẹ́tì ara ó ń sọ̀rọ̀ pẹ̀lú ìbẹ̀rù bojo ó hàn nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mi ò tí ì gbọ́ kọjá bíi twenty minutes màá wáyé láti gbọ́ tán tẹ́ẹ̀rí ẹ má di pẹ̀lú hypertension lórí mọ́sálà yìí màá rẹkọmẹ́ndì fún bàbá àtọmọ ẹ lọ sílé ìwòsàn kẹ́ ẹ lọ ṣe àyẹ̀wò kẹ́ lọ ṣe àyẹ̀wò torí mo rí pé ẹ ti fẹ́ dìfẹ́lọ́pù hypertension ẹ̀yin lè sì fẹ́ kó bára yín ẹ̀yin kọ́lẹ̀ ní súfì ẹ jẹ́ kí àwọn tí wọ́n ní súfì ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ̀yin náà tẹ́wọ́ gbà ni ẹ ṣe báyìí àní ẹ jẹ́ kí ànábì tọ́lọ̀ fi súfì rán ẹjọ́ sọ̀rọ̀ ṣe ti gbọ́ ànábì tọ́lọ̀ fi súfì rán ẹjọ́ sọ̀rọ̀ ṣé bí àwọn kan ni mọ̀lẹ́bí ṣé ò Tìjàní àwọn kan ni mọ̀lẹ́bí ṣé Abdulkadiri àwọn kan ni mọ̀lẹ́bí ṣéèkù ṣàvìlì take them from your appearance mo ti ń rí pé ẹ ti ń ní ẹ ti ń ní <laughs> ẹ ti fẹ́ mọ̀ dìfẹ́lọ́pù àyà jíjá ah, tí mo sẹ̀ dé episode thirty eight tí mo ní mọ̀ ẹ́ sí lọ sí tí fi kúrò láyé except tẹ́ ẹ bá lè mú jáde fún mi lápùlù àsòfíyà nínú Qur'an tàbí nínú hadith ànábì. just simple it is as simple as that láflù àsòfíà ẹ pòdùsì ẹ jáde wá kárí báyìí asùfìyà tàbí àtàsọ̀wùfù from Quran or Hadith gbogbo ìtàn àjò mọ́ ẹ àwọn onísùfì lọ́lọ́run bá wí nǹkan kan bọ́lọ̀ ọlọ́run tí ń bá wọn sùfì wí let him mention that name. So sotiye ẹ má ẹ má ẹ má ẹ má jẹ ẹ má lọ kó sínú hypertension lórí ọ̀rọ̀ yìí o kọ́mọ̀dì wípé àti sùn yín lálaalẹ́ ẹsẹ̀ máa lògùn o èmi ń sùn tí mò ń mò ń sùn tí mò ń lálàá tààrà láwọn alágídí mo ti ń rí i pé ẹ ti ní tẹ́ńṣọ̀n ẹ má para yín mọ̀lẹ́bí yín kọ́ ló gbé súfì kalẹ̀ kìí ṣe bàbá yín ló gbé súfì kalẹ̀ ẹ jẹ́ kí àwọn mọ̀lẹ́bí súfì ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ let them talk ànẹ́bí tọ́lọ̀ fi súfì náà let him talk kíra ọlọ́run tí kẹ́límọ̀ súfì wà bẹ́ẹ̀ let us see it àdìsí ànábì wọn tí súfì wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rí i it is as simple as that. so aláwọ̀ lè jẹ́ kẹ́nìkan kan wọ́ fọ́ọ̀sì kí o mo ti ń rí àwọn tó bá àwọn tó bá rí di àwọn tó bá ti psychology tí wọ́n bá wo àfa aládìsí wèrè lónìí ẹ rí bó ti ń sọ̀rọ̀ ẹ rí pé kò wà composed kò wà composed ẹ kò wà composed yóò fẹ́ lọ bí báyìí yóò tún yà báyìí yóò fẹ́ lọ bí báyìí yóò tún yà báyìí sẹ́rí <laughs> wọn ò mọbi tí wọ́n yà sí ma. ẹ̀yin ẹ mógún tó kí ó tẹ̀ ń kọ́ mọ ẹ jẹ́ káwọn mọ̀lẹ́bí tìjàní yóò jáde wọ́n ní mọ̀lẹ́bí ẹ jẹ́ kí mọ̀lẹ́bí kọ̀dírí yóò jáde ẹ jẹ́ kí mọ̀lẹ́bí ṣàdìlíyà ẹ jẹ́ wọ́n jáde láti wá fèsì. ẹ jẹ́ kí wọ́n bọ́ ọ̀ta ẹ má ru ewu ẹlẹ́rù ọrùn ti ń wọ̀ yìí ọrùn ti wọ́ bàbá bàbá wọn ní sọ̀rọ̀tù sádìkì sọnù ọrùn ti wọ̀ wọ́n ìwọ ọmọ náà ti ń láàgùn lábẹ́ èsì ah it is just my observation I may be right or not wọ́n ti yé so just produce a sophia the word Sophia from Quran or Hadith anabawi tọ́ba parí màá kàn stọ́ọ̀pù ẹ́písòdù yìí lọ́ba parí síbẹ̀ so bí yẹn ti jẹ́ nìyẹn gbogbo àtàmọ́ àtàmọ́ yẹn màá wo program, yẹn màá padà wò ó ní fèsì padà fún ẹ ọ̀sẹ̀ ẹ̀gùn ọmọ àṣẹ́gun bẹ́ẹ̀ tó mu ẹ̀kọ́ gbígbóná nínú ní àsìkò àṣẹ́gun wa. a ní òsì súfí níbi kankan nínú ìsìlámù àwa ni ká lọ máa mú áyà tó pè wá ní áyù súnà wá ṣé ẹ̀yin náà máa pera yín pé onísùnà nìyí sọ onísúnà lárúbáwá kí ló kò ní súnà lárúbáwá ṣé ẹ̀ máa ní gbogbo wa lágbọ́n ti súnà òun súnà nígbà tọ́ba ti jẹ́ mùsùlùmí òun súnà náà níyọ́ sọ onísúnà sọ lárúbáwá mọ̀ fi oníkun mọ̀ fi oní pé onísúnà ẹ̀ oní yorùbá ni súnà arabic ni let the the uh, prefix the prefix and the main word let both be Arabic ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń sọ yìí ẹ̀yin náà gbà pé once you are a Muslim you are alusuna ó tún wá ń sọ lónìí wípé ẹ ibi tálẹ̀ ti dakọ̀ alusuna kí ni onísúnà lárúbáwá oní àti súnà tó fi di onísúnà say it fully in Arabic language let me hear you zẹ́dà kò pè ní alùsùnà zẹ́dà kò pè ní àtàbùsùnà zẹ́dà pe pè ní sùnì ẹwà ń tara ayé jẹ ìbùdàlẹ́ ibi ti sọ pé alùsùnà ẹ̀yìn kan náà lẹ́ ń sọ pé ìbùdàlẹ́ ibi ti sọ bẹ́ẹ̀ ẹ̀yìn kan náà lẹ́ tún sọ wípé alùsùnà ni wá onísùnà ni wá. bí onísùnà yẹn wí lárúbáwá fúlì tọ́ mo kàn fi yẹn ṣe ìfára ni o kẹ́ ẹ lè mọ tí tájọ kò sí kẹ́ ẹ lè mọ tájọ kò sí ní àsìkò yìí ẹ̀yin sufi ẹ lọ bá mi ké sí mọ̀lẹ́bí tìjàníyà mọ̀lẹ́bí kọ̀dùríyà mọ̀lẹ́bí ìṣàdùlíyà ẹ jẹ́ kí wọ́n bọ́ta kí wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n bọ́ta kí wọ́n sọ̀rọ̀ tó ti yé ọ̀rẹ́ kìtìkìtì iye kan kàtàkàtà ọjọ́ tí ọ̀rẹ́ kìtìkìtì bá kú iye kan kàtàkàtà ní máa kú ní kù bọ́rọ̀ yìí ṣe rí nù bí ọ̀rọ̀ yìí ṣe rí nìyẹn sufi ti fẹ́ kú báyìí sufi ó ti fẹ́ kú báyìí yóò sì kú kẹ́yìn náà ni ẹ̀yin tí ẹjọ́ rẹ̀ kitikiti ẹ tàdí ẹ̀yìn ẹ̀yin tí wọ́n fún lọ́wọ́ wúrìdì tí ẹ̀ ṣe ẹbí bàbá ọkù tíje ẹ tàdí ẹ̀yìn ẹ jẹ́ ká mọ̀lẹ́bí wọn ṣe bí wọ́n ní mọ̀lẹ́bí let them talk ẹ̀wọ̀n á sọ̀rọ̀ ayé dàbí christian láàárọ̀ tí mo jáde láti ṣìdánilẹ́kọ̀ọ́ yìí mo sọ wípé kò sí the word bible nínú kíni nínú bíbélì gẹ́gẹ́ bí ó sì sí the word sufiya nínú quran kò tún sí nínú hadith ànábì imagine tẹ́ bá pàdé christian lójú ọ̀nà tẹ́ bá sọ fún wípé what is your religion What is the name of your religion? He will confidently tell you that it is Christianity. Christianity. Alẹ́sìn Christianity ni. Òun sì jẹ́ Christianity. But when you ask him the second question, please, Mr. Christian or Mrs. Christian, Christiana, please show me a verse in the Bible where God says Christianity is a religion or Christianity is my religion or I gave you Christianity as a religion. Just show me a verse láàrin Genesis the Revelation okay ẹ kó bíbélì more than two hundred types more than two hundred varieties ẹ kó jáde ẹ lè the word Christianity Christianity Christianity ẹ lè rí inú bíbélì yes àwọn kírísítẹ́nì wọn yé sọ pé orúkọ ẹ̀sìn àwọn ni Christianity. kò wá sẹ́ni tó wá jọ àwọn sùfí láàrin wa bí ó ṣe ẹ kò sẹ́ni tó ju àwọn christian láàrin wa bí ó ṣe àwọn àwọn àwọn sufi àwọn sufi they continue to say that sufism is a way to Allah is a way to Allah. is a way of purification. is a way of coming closer to Allah. It's a way of becoming righteous. Okay, all those definitions, I'm less concerned about it. The question is, if Sufism is a way to Allah, please show us Sufism in Quran. Sufiya, Atasawuf, show it to us in Quran. Ohun tó bá jẹ́ ọ̀nà sọ́dọ̀ Ọlọ́run ohun tó bá jẹ́ ń ta máa fi súnmọ́ lọ́hùn ohun tó jẹ́ ń ta máa fi sọ̀rọ̀ wá di ẹni ní máwájú ọlọ́hùn kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ má sí nínú Qur'an kò gbọ́dọ̀ má sí nínú hadith anabi bí ó bá sínú Qur'ani á wà nínú hadith bí o sì nínú hadith á wà nínú Qur'ani. tí ọba ti wá sí lọ́nà méjèèjì irọ́ ni irọ́ ló bá dé. If truly Sufism is a way to Allah, if truly Sufism is a way of becoming a righteous person, if truly Sufism is a way of becoming a man of God, a saint. An immaculate someone, somebody, an immaculate somebody, if truly Sufism is that, eh, then eighty-six ṣe sí Kùránì odidi àyà six thousand six hundred and fifty-six kò fi made mention Sufism. èyí ti ṣe tó fi jẹ́ sí wípé hadisi over one million sentences. Eighty-six ṣe kò made mention Sufism ẹlẹ́rù pé ẹ lè tàn wá jẹ ẹ lè tàn wá jẹ ẹ lè tàn wá jẹ ẹ wá ní àlékún bí súnà tí gbogbo wa ní ń bá wí ẹgbà gbogbo wa ní ń bá wí ibo lànà ibi tí bá gbogbo wa wí tó sọ pé àlékún bí sùfìyàtì ibo lànà ibi tí bá gbogbo wa wí tó ní àlékún bí sùfìyàtì èmi ìbáyìí jiyàn pé àlékún bí súnà tí gbogbo wa ní ń bá wí ṣùgbọ́n sí gbogbo ara wa gbọ́ràn sí gbogbo ara gbọ́ràn àléébì tó ní àlékún bí súnà tí kílẹ̀ ìwádẹ́ bí súnfì èyí tẹ bàbá nàbí sọ bẹ́ẹ̀ ẹ sì gbà pé gbogbo wa ló ń bá wí ẹ gbà pé nàbí sọ bẹ́ẹ̀ ẹ sì gbà pé gbogbo wa ló ń bá wí kílẹ̀ wádẹ́ bí súnfì aládìsíwèrè bàbá oníṣẹ́ ọ̀tún sábìkì sọnù kílẹ̀ wádẹ́ bí súnfì. ọmọ yín sọ pé gbogbo wa ni àdìsí yẹn bá wípé àlékún bìsúnà tí káì níbo lẹ ti wá rí àlékún bí sùfìyàtì ẹ gbà pé gbogbo wa ló ń bá wí kílẹ̀ wá wá kílẹ̀ ń wá kiri tẹ̀tù fi lọ já sínú súfì kí a máa wá àwọn àwọn ẹ̀rí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn àjòmọ́ ẹ̀rí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀yin kan náà lẹ́ sọ pé mọ́kọ́lá lọ́wọ́ wà mọ́kọ́lá rọ̀ṣù lẹ́fẹ́ lò ẹ̀yin kan náà lẹ́sùn lọ́mọ gbé sí àyè líyà líyà tùlà òlìyà lẹ́sùn mọ́ gbé bọ́ta líyà tùlà òlìyà ṣé kèsè tí kèsè tí àbá ṣé kèsè tí àbá àdílẹ̀ ti mọ́ ilẹ̀ ti mọ́ gbogbo ìlérí tẹ̀sí máa ń ṣe ìlérí oògùn lórí àtàtì ẹ mọ ibi tẹ́ẹ̀ṣe gbogbo ìdúkokò yẹn mọ́ ẹ má ṣe sí sàkání ọ̀dọ̀ ti tèmi aláwọ̀ lọ́ba ti ń sọ èmi ó ń sọ mi torí wípé mo gbà ní olùṣọ́ bákan náà òun nìkan ni mo máa ń pè ní kọ̀rọ̀ àti ní gbangba pé kó fi ààbò rẹ̀ bò mí bákan náà sì ni wípé ohun tí mo takò tẹ́ ń ṣe ìmọ̀ yọ ṣe mi ò yọ sọ̀tún lè bá tí kèrí láyé mi tí wá ti yọ ké. so máa wá àdíìsì ààlà súnà káàkiri kó o sì mọ sọ pé onísúnà ni wá àwa ni kó wí onísúnà lárúbáwá fúlì. yọ oníkúrò ń fi ọ̀rọ̀ ní ìrọ́pò rẹ tó jọ̀rọ̀ lárúbáwá káwọn tí ọjà sí lẹnu rẹ bí ìbàdíga sí àlùsùn náà tí ìbàdíga sí àti àbùsùn náà tí ìbàdíga sí sùn ní káwọn tí káwọn tí wàá pè lẹ́nu òkúkú kí ọkàn rí kí ó lò sùn náà ni. ń sọ fáwọn oṣù fi ṣé wọ́n rán so gẹ̀ẹ́sì agbára rẹ̀ ò ká mọ́ ọ̀sẹ̀ àmọ́ ọ̀pọ̀ ẹ́písòdù fẹ́gbẹ́ tí ń bá ṣe ẹ́písòdù mẹ́wàá ọ̀wà ṣe prógámù kan ní rẹ̀ ṣùgbọ́n agbára rẹ̀ ò ká mọ́ tágbára ẹ bá ká ni ó yẹ kó o ṣe prógámù mẹ́wàá lórí prógámù ẹ̀yọ̀ kan tí ń bá ṣe ni tágbára ẹ bá ká tó ń rí nǹkan wí bọ́tọ̀ ò lè rí nǹkan wí àti bàbá rẹ àti wọ́ ẹ̀ níjọ wí nǹkan wí ẹ bá tó fẹ́ kún yín lọ́wọ́ kó kún yín lọ́wọ́ Suleiman Rọ́jí àìrànta kún wọn lọ́wọ́ gbogbo àwọn tí ó kàbà àbíkílẹ̀ ń pera yín ẹ bọ́ síta ẹ túbọ̀ ta let us discuss àwọn kan wá sọ pé yẹn wá fún dáálọ́ọ̀gì jáde nìkan oṣù èmi àti yín èmi àti yín <laughs> ẹ̀tọ́ ara yín jẹ èmi àti yín ọ̀gọ̀sìn nìkan oṣù èmi àti yín àgbọ̀sẹ̀ nìkọ́ọ̀sù ẹgbàgbé ẹ̀ ibi tá a ti máa pàdé rè orí social media tá a ti máa pàdé nìyí tí n bá ti sọ̀rọ̀ tèmi ẹ kúrọ́dù fún mi kẹ́yìn náà sọ sí kémi náà kúrọ́dù fún yín káyéjọ wa máa gbọ́ lọ ká wá wo ẹni tó ń lù sí ẹni tó ń lù sí. eru ẹ̀yìn gbe ni bẹ́yìn ni èmi ò tiẹ̀ wulẹ̀ lérò lẹ́yìn tèmi bí ó pé àwa tá a gbọ́jú oníṣúná ẹ̀yin lẹ̀ ń kó ìjọ́jọ́ báàmì rẹ ló kó àwọn obè jọ rẹkẹrẹ wọn kó wọn jọ rẹkẹrẹkẹ tí mo rí nu fídíò káwọn awọn ẹni tí ó lù ú sí àwọn èèyàn ń ń wọ́n ti rí pé òtútù ti mú yín ẹ ti ń sẹ́ẹ̀gùn nínú ac ọkàn yín ò balẹ̀ mọ́ ohun tí mo ti ẹ̀kọ́kọ́ lérò pé máa gbọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fídíò rẹ ni pé nígbà tó ní àwọn àròlé mẹ́rẹ̀ ní oṣù fi ni wọ́n o mo lérò pé wàá bàdí sì kan wá ni ẹnì bìí ìdí ìgbọ́ tán yẹ ń gbọ́ tán má wọ̀rí yẹ ń gbọ́ tán èmi mọ̀ pé òlé lójú oorun títí máa ti fún wọn lésì lórí ẹ̀ èmi mọ̀ tọ́rọ ti mọ̀ pé ń fún ọ létí lórí rẹ̀ àfi tí n bá rí i pé gbogbo ń tó ọ sọ́ńbẹ̀ pátápátá ọkàn ṣe báyìí. tí n bá ti rí i pé gbogbo ń tó sọ́ńbẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ àwọn tó sọ̀rọ̀ tó tó ní ìdí èsì ń mú èsì wà lórí ẹ̀. This is not a personal matter a gbọ́dọ̀ personalize ẹ̀. ó ti yé kọ́lọ́wọ́ kó sànù wa.

pààyàn ló mọ̀ sí wọn. ṣẹ́gbọ́ bàbá oní sàlátù sábìkì sọlú sọ pé ṣùgbọ́n alùsùnà wà lè jàmá à bí kí wọ́n pààyàn ní ọmọ sí wọn. ẹni tí ọba ti yà sí lànà wọn bí kí wọ́n pa á bí kí wọ́n bà nǹkan jẹ́ bàbá mi sọ bẹ́ẹ̀ o ẹ máa gbọ́ o. Ìjọba ọlọ́pàá ti ṣe káàkiri. Táàdì ẹni wọ́n ṣe wọ́n ṣe ìwọ̀n ìṣe kò sí. Kẹ́ máa fọ ọlọ́pàá gbìyàn káàkiri kí wọ́n ṣàjìyàn sí kóòtù wọn ti máa ń ṣe àwádìí súnà nù. Ẹ̀sùn gbọ́lẹ̀ kan sí i. Ṣùgbọ́n àlùsọ́nà tí wọ́n jàmbá ní ká pààyàn ló mọ̀ sí wọn. Òkú àti ọ̀pá náà ni pààyàn. Ẹni tí ò bá ti yà sí lánàá wọn ìtọ́pa ìtọ́pa ìtọ́pa ọ̀bàjẹ́ ìjà ìjà ìjà ìjọba ọlọ́pàá tó yàrá kiri ẹ̀sìn láti ilẹ̀ tí wọ́n tù. wọ́n ṣe èèyàn wọ́n ṣe kò ṣe èèyàn kankan lára wọn. wọ́n ti kú ẹ. tọ́ bàbá ní. àwa alùsùnà bíi ká pààyàn ni máa ṣe wá bíi ká dìstrẹ̀yàn ni máa ṣe wá ká máa fọlọ́pàá gbéra wa káàkiri ká máa gbéyàn lọ sí kóòtù bẹ́ẹ̀ ni máa ṣe wá kò sí èèyàn lára wa ohun tí ẹ sọ nípa wa yìí bàbá onísọ̀ràtù sábìkì sọnù ẹ jẹ́ kí n pé ẹ̀sùn yẹn sí méjì ní bí ẹ̀sùn yẹn ẹ̀sùn ìpànìyàn àti ẹ̀sùn bíba dúkìá ń dúkìá jẹ́ ká fi ṣe charge count one ẹ̀sùn kejì ìfi ọlọ́pàá gbéèyàn ìgbéèyàn lọ sí kóòtù ká fi ṣe charge count two bàbá. ẹ tọ́ka sí alùsùnà kan nínú àwa tí a jọ wà lórí social media tá à báyé sọ̀rọ̀ tíjọba mọ bí tá à gbé tá a jẹ́ pààyàn-pààyàn ẹ tọ́ka sí i. ẹ tọ́ka sí alùsùnà kan tá a jọ ń sọ̀rọ̀ lórí social media tí information wa ń bẹ ní orí social media tíjọba nàìjíríà mọ ibi tá à ń gbé tá a jẹ́ destroyer ẹ dápẹ́ fún wa. torí mi ò tí ìmáàlù súnà kankan tó jẹ́ assassin tàbí tó jẹ́ kílà tàbí tó jẹ́ destroyer nínú àwa tá a jọ máa sọ̀rọ̀ ẹ̀sìn lórí social media. ṣé ẹ rí ti àwọn kéèsì Boko Haram tí wọ́n gbé fídíò wọn sórí social media tí wọ́n sọ pé nánú ahàlùsùnà wàlìjàmá nánú àlà àkídàtì ahàlùsùnà wàlìjàmá nánú àlà àkídàtì ibùnú tàìmíyà nánú àlà akidati sheikh muhammad abdulwahab nánú kaza nánú kaza tó bá ga sí pé yẹn lè rí tẹ́ fi sọ wípé àwọn alùsúnà o bíi ká pààyàn ni máa ń ṣe wá bíi ká destroy ló máa ń ṣe wá ẹ jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run lórí gbólóhùn ìdí ni wípé nǹkan tí ṣèkáwù ń sọ pé òun kà jáde ẹ̀yin náà gbé tí àyẹ̀kẹ́ kàfáyé. tí ìtumọ̀ tí ṣèkáwù fún ọ̀rọ̀ kò bá ní yàtọ̀ sí ìtumọ̀ tẹ́yìn òtù sí. ọ̀rọ̀ tí ṣèkáwù kà jáde gẹ́gẹ́ a ṣe yọ lórí social media ṣe bí inú tí àkan ló ti kà jáde ẹ̀yìn ilé wá sí àyẹ̀ kan kẹ́ẹ̀ka sétí gbọ́ ayé ẹ̀yin ó mọ̀ wípé ọ̀tọ̀ ni ti ń bẹ́nu tíà ni tí ṣèkáwù ń kà jáde. ẹni tí ó bá kọ̀ǹdẹ́ẹ̀mù gúrùpù kan ẹni tí ó bá kọ̀ǹdẹ́ẹ̀mù ìjọ ẹlẹ́sìn kan á kọ̀ǹdẹ́ẹ̀mù ẹ̀ right from their book láti inú tí àwọn. àwọn tí ń ṣe comparative tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa christianity wọn ò ní sọ pé pásítọ̀ kan ó fàdíyà pásítọ̀ kan kọ́lẹ̀ kí pọ̀ sọ̀rọ̀ ní sọ́bà wò wọn á ní báíbù sèés ọ̀yá ẹ̀yin christian ẹ̀ wá dìfẹ́ǹdì tí bíbélì sọ yìí tẹ bá fẹ́ àtáàkì àwa àrùsùnà go straight to hadith torí ó kọta ìjẹ́ nìyẹn àrùsùnà àrùlẹ̀ hadith you just go straight to hadith. sọ́tiyé ẹni lọ sínú tíra sọ pé hadith táwọn àlùsúnà ń lò o tepidi di boko haram hadith ti wọ́n ń ni nìyí o tí wọ́n fi ń pààyàn so káwá mọ̀ bóyá ànábì ni ó sẹ̀yìn ni. tàbí àwọn individuals kan ló sẹ́yìn tẹ̀sí bínú. ok síbẹ̀ mọ̀ pé a ní tírà alikitaabu wa sunna ní tírà wa ẹ lọ sínú tíyà wa kẹ wá pàǹtí ń jẹ́ boko haram yọ ń bẹ̀ kẹ fàyọ. sheikh muhammad abdulwahab najidi sheikh ibnu taimiya ẹ̀ẹ́mélòó ni mo wá lórí social media tí mo á gbé tẹ́ ẹ̀ lọ́wọ́ tí mo ń kà fáyé àáfàá ni wọ́n wọn kì í sànàbí wa àwọn ò mú àáfàá kan ní ànàbí bẹ́ẹ̀ sì làwọn ò àáfàá kan àfààfà tó bá tako ń tàlẹ́ ibi sọ sallallahu alaihi wasallam. so nítorí náà bàbá ẹ̀sùn tẹ́ fi káàlù súnà yẹn ẹ̀sùn yẹn tẹ́ bá dé kóòtù ẹ jẹ̀bi ẹ̀sùn ẹ̀yin lẹ́pàdà jẹ̀bi ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ torí wípé àálù súnà worldwide alikitaabu wa sunna làwọn èèyàn mú wa mọ̀ wọn ò mọ̀ wá mọ̀ Muhammadu Abdulwahab wọn ò mọ̀ wá mọ̀ Ibnu Taymiyya ní mímọ̀ pé ohun tí wọ́n bá sọ nìkan sọ la máa lò láì ní wo kí lànà ibi sọ lórí ẹ̀. so ìyẹn báyẹn ṣé ẹ sì mọ̀ wípé irú ọ̀rọ̀ tí ẹ sọ yìí òun náà ló fa tí àwọn kan fi gbéra wọn lọ sí kóòtù lórí pé wọ́n ń pè wọ́n ń pè wọ́n ń pè wá ní Boko Haram ọ̀rọ̀ tẹ́ ẹ̀ lè defend ní court tó bá di case court ẹ̀ lè defend yẹn ẹ̀ lè defend yẹn. ẹ̀sùn kéèkì tẹ́ fi kàn wá ẹ ní àìṣe èèyàn rẹ̀ àlọ́mọlúàbí lára a máa ń fọlọ́pàá mú yàn a máa ń gbìyàn lọ sí kóòtù àmì pọ́mọlúàbí ni wá nìyẹn àmì ẹ̀ nìyẹn tá a bá fọlọ́pàá gbé ẹnìkan tá a bá gbé lọ sí kóòtù àmì pọ́mọlúàbí ni wá nìyẹn nígbà tí ẹ bá dìde tẹ́ ẹ bẹ nìkan nù wá ló kọjẹ́ tẹ́ ẹ bá mọ̀lẹ́bí ẹ̀ ló kọjẹ́ tó kìlọ̀ fún yín tẹ́ ẹ gbọ́ ṣé ẹ fẹ́ kó di ìjà gbòòrò ni ṣé ẹ fẹ́ kó di ìjà gbòòrò ni nígbà táwọn èsì ṣe bulligans táì ṣe tọ́ọ̀gì tá a sì mọ̀ pé a jọ wà ní abẹ́ ìjọba kan ìjọba ò ní wù wá ràn kájọ máa gbára wa ní blue lójú títì kájọ máa fọ́ra wa ní lórí lójú títì ìjọba ò ní wù wá ràn. ẹni tí wọ́n bá ṣẹ̀ nínú wa tí ó rí wípé òun ò lè ṣèfaradà lórí bẹ́ẹ̀ ṣe bọ̀ òun lórúkọ jẹ́ yóò gba police station lọ yóò gba kóòtù lọ nígbà tí kìí ṣe tọ́ọ̀gì ṣé ẹ mọ̀ pé aládìsí wèrè kò yẹ pè mí ní àfa Boko Haram èmi ò fọlọ́pàá gbé e. bẹ́ẹ̀ sì ni mi ò mi ò gbé lọ sí kóòtù lórí ẹ̀ mo kàn ṣàlàyé kí ni alison alùsùnà lórí boko haram ni mo dẹ̀ clear ara mi wípé èmi ò mọ nǹkan kan nípa boko haram mi ò sì ṣe boko haram rí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ n ò ṣẹ̀ṣẹ̀ wá máa invite mi fún lecture lẹ́yìn àwọn ọdún ogún ọdún sẹ́yìn àwọn ètí ń bá fẹ́ dá lóhùn màá dá wọn lóhùn àwọn ètí ń bá rí wípé mi ò ní táìmù fún wọn màá ní mi ò ní táìmù àwọn ètí bá sì rí pé àwọn eléyìí kò wulẹ̀ yẹ kí n dá wọn lóhùn kódà tí mo bá ní táìmù màá jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀ sí nínú ẹni tí mo lè dá lóhùn àmọ́ngbà tọmọ yín ní ìsìn tí wá ń pè mí ní àáfà boko haram tí ń bá wá gbóhùn náà lọ sí kóòtù ẹ wà máa ní àlẹ́ mi dáríjì ẹ ń wu ọmọ yín báyìí ó ń sọ pé ó ń sọ pé àáfà boko haram ni mí ó ní mo mọ̀ nípa boko haram níbi tí mo ti jókòó jẹ́jẹ́ mi tó ga sí pé bẹ́ẹ̀ sì ó ṣe dáa ó ní mò ń bá ká kẹ́nìkan wa mọ̀ sọ yín pé àfa boko haram ni mí kọ́mọ túwìsì ọ̀rọ̀ tí mo sọ kọ́mọ túwìsì ẹ̀ síbẹ̀. Si kí ló fẹ́ fi púrúfù ara rẹ̀ ní tọ́rọ̀ bá di court case àmẹ́mi wò wípé ara ló ń ta tó fi ń ṣe bẹ́ẹ̀ ara ló ń ta tó fi ń ṣe bẹ́ẹ̀ pàtíkúláàsì mi ń bẹ lọ́wọ́ ìjọba nàìjíríà mo ní driver's license mo ní international passport mo ṣe NIN mo ṣe BVN tẹ́yìn bá jẹ́ boko haram ṣé gbogbo nǹkan wọ̀nyẹn ṣé yóò ṣe é. mi ò sì ní ìjókòó ìdákọ́ńkọ́ lórúlórú tí mò ń ṣe fẹ́nikẹ́ni gbogbo ìjókòó mi ò kọjá inú mọ́sálásí àfìgbà tí ọ̀rọ̀ tó dé orí social media báyìí tó dá sí pé mò ń ṣe nínú yàrá mi ní tí mo sì ń ṣe ayé sì ń rí so bàbá ẹ̀mọ̀ tẹ́ ẹ̀mọ̀ sọ jáde lẹ́nu ṣe ẹ̀ ti gbọ́ ẹ̀ẹ̀dàgbà kí ń gbé lọ sí kóòtù ẹ̀ẹ̀dàgbà rẹ ẹ wá ní alùsùnà tí ìjọba nàìjíríà bá mọ̀ pé alùsùnà boko haram ní gbogbo wa wọ́n á ti dèkílẹ̀ àwa wípé kò gbọdọ̀ sí àlùsùnà nàìjíríà mọ́. so tẹ́ ẹ bá fẹ́ attack àlùsùnà attack us from our books attack us from our books and our books are alikitaabu wa sunna kìí ṣe pé kẹ́nìkan máa kẹ́nìkan máa kóòtù ìwà rọ́ngìlì lórí ìwà abú tó ń ṣe. so tẹ́nìkan bá jẹ́ ní ìsẹ̀yìn náà sọ wípé sí gbogbo ọlọ́pàá nàìjíríà ni ló jẹ́ níbi ni sí gbogbo kíníkan nàìjíríà òun ló jẹ́ níbi ni òfin tó gbé ọlọ́pàá kalẹ̀ kò fààyè gba kọ́lọ́pàá ò jẹ́ oníwà ìbàjẹ́ so tábọ́ bá rọ́lọ́pàá kan tó wá jó níwà ìbàjẹ́ a ní forty police act police officer yìí la máa la máa port. on the contrary sufism látọ̀gbọ́ tí mo ti ń fọ́ọ̀tì sufism mo ń fọ́ọ̀tì yín from your books. láti inú tíya yín ni mo ti ń mú ọ̀rọ̀ jáde wá wípé tí àyín sọ báyìí tí àyín sọ báyìí tí àyín sọ báyìí láti lè wá tó wá kọ̀nfàmù àwọn nǹkan tá à ń ká yìí tí n bá tó wá rí àwọn tí wọ́n àwọn tí wọ́n lo nǹkan títí àyín sọ yẹn tí wọ́n put into practice níta gbangba táwọn èèyàn tún gbé sórí social media máa tún fi hàn yìí so I'm condemning Tijaniya from their text from their books. My condemnation of Tijanism, Qadirism, Shazilism is not based on personal matter, but rather it is based on your text, your books, ẹ lè wá gbọ́lẹ́nu mi kí n sọ pé súfì o àwọn ní boko haram tó ti bọ́ síga sí pé lókè ọ̀ya tí boko haram ti ń sẹ̀mí àwọn súfì ni wọ́n pọ̀ jù bẹ́ẹ̀. in fact ọ̀rọ̀ tí mo sọ nípa àwọn súfí ò ní pé àwọn súfí ní tiwọn o wọn èyí fẹ́ ṣe jihadi torí lọ́dọ̀ ti wọn gbogbo òòṣà ọlọ́run ni alùsùnà òun ló ní ẹ̀mí pòun ṣe jihad jihad sì rèé ó sì ní ẹ̀kọ́ tiẹ̀ lọ́tọ̀. lẹ́ẹ̀kan sí bàbá bàbá very careful kára bá ń ta yín tínú bá ń bí yín lórí pé a condemn sufism ẹ̀mẹ̀dì tẹ́ pè against alùsùnà ẹ̀mẹ̀dì tẹ́ pè against alùsùnà condemnation tẹ́ bá fẹ́ fún alùsùnà kẹ́ ẹ rí látinú kùránì tàbí súnà ànábì so láti wá dín lèrè pé sànẹ́bì ló sẹ́yìn ni àbí àwa tí aláǹtẹ̀ lánàbí Muhammad sallallahu alayhi wa sallam bí yẹn ti jẹ́ nìyẹn bàbá ẹ tún wá gbélé yìí o. sófin máa ṣe rẹ̀ ni sófin máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ̀sí bá àgọ́ ó lè wọ́n tó jálajàla ó lè tó lè tó lè jẹ́ kí làbẹ́ ló pọ̀ ó lè tó lè jẹ́ kí làbẹ́ ló pọ̀ well done baba well done ẹni sunfi máa ń ṣera rẹ̀ ni yóò máa ti jálajàla yóò máa ṣe wérewère ó lè kó tẹ̀sùn bá àkọ́rùn ó lè kó fìlà mẹ́ẹ̀ẹ́dógún sórí ṣé láì tó yẹ kẹ́ ẹ wà nù ẹ̀yin lẹ sọ́ọ̀lì sí yín o ẹni súnfí máa ń tira rẹ̀ ni ẹ̀yin náà ó padà tira yín náà ni bàbá bàbá oní sọ̀látù sábẹ́kì sọnù ẹ̀yin náà ó padà tira yín ni ẹni súnfí máa tira rẹ̀ ni ẹ̀ tira yín kẹ́yìn ni tẹ́ ẹ̀ bá ti túbà àfọ aládìí ti wèrè can you hear your father? Can you hear your father now? Your father is saying, and I quote, Sufi máa ń ṣera rẹ̀ ni. Ẹ padà ṣera yín kẹ́yìn mi. Ẹ bá ń play. Sufi Sufi máa ń ṣera ni. Sufi máa ń ṣera ẹ̀ ni. Ó lè kó tẹ́sí bá àkọ́rùn. Ó lè wọ́n sọ jálajàla onídọ̀dọ̀ ṣe onídọ̀dọ̀ ẹ̀ yóò máa jẹ́ lára yóò máa ṣe eré ẹ̀ lọ. Súfí máa ń ṣera rẹ̀ ni ẹ padà ṣera yín kẹ́yìn ni bàbá ẹ̀yin náà padà ṣera yín ni tẹ́ bá ti tú ẹ padà ṣera yín ni jálajàla tí súfí máa ń ṣe ẹ̀yin náà padà ṣe é àfi tẹ́ ẹ bá túbà àfi tẹ́ ẹ bá túbà wèrè ism ní súfì wèrè wèrè wèrè ism ní súfì sufism is madness is madness ẹni àdé confam ẹ̀ pé súfì máa ń ṣe kí ni ó máa ń ṣera rẹ̀ ní ẹ̀ ṣe ní ṣera yín nígbà ọ̀gá sí wípé ẹ̀sìn yín kò lánàá bíi ẹ̀sìn yín kò lánàá ibi tí ọlọ́run fi rán ẹ ṣèrà yín náà ẹ ṣèrà yín náà ni bàbá mo fẹ́ fi àwọn àbúrò yín àwọn ọmọ yín tí wọ́n ti ṣera wọn nù súfì ó bẹ̀ẹ̀ lọ torí àwọn àbúrò yìí ni àwọn ọmọ yín tí wọ́n ṣera wọn nù súfì ẹni sọ bẹ́ẹ̀ o ẹni súfì máa ń ṣera rẹ̀ ní ẹ̀já tuntun gbọ́ sófin máa ṣe rẹ̀ ni sófin hmm? máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ́sí bá àkọ́rọ̀ ó lè wọ́n tó jálajàla ó lè tó lè tó lè jẹ́ kí àti bẹ́ẹ̀ ló pọ̀ ó lè tó kí làbẹ́ ló pọ̀ ó lè tó lè tó àtàwẹ̀ ó lè tó lè tó lè látàdá lè tó wọn sí ká. onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. kò sí ní dọ́dọ̀ tì í kò sí dọ́dọ̀ tiẹ̀ wèrè máa ní ẹ̀lẹ́yìn ni wèrè ọmọ lérò lẹ́yìn ni ẹja wọ àbúrò yín kan tàbí ọmọ yín kan nínú súfì ẹja wò ẹwọ o. súfì. sátiri. súfì máa ṣe rẹ̀. súfì máa ṣe rẹ̀. ok. ó lè kó tẹ́sí bá a Hmm. ó lè wọ́n tó jálajàla. tẹ̀sídìí báwo. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. ṣe ẹ̀rí báyìí nìsín eléyìí nìsín ó ti ń ṣera rẹ̀ ẹ wo etẹ̀sùn bá tó kú sọ́run ẹ wòye fìlà tó dé sórí tó wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn tẹ́ ẹ ní ò lè dọ́dọ̀ ẹ ti ẹ ó ti dọ́dọ̀ ẹlòmíì bàbá ó ti lọ́mọ lẹ́yìn ó ti lọ́mọ lẹ́yìn sufi máa ń ṣera rẹ̀ ni ẹ ṣera yín náà ni ara yín náà lẹ́ṣẹ̀ ẹ́ àwọn ọmọ yín nì nínú sufi. ni wọ́n ti ń ṣera wọn yìí ẹ̀yin náà padà ṣera yín náà ni bàbá àfi tẹ́ ẹ bá túbá ní ẹ̀já tó wẹ̀ lómìn. ẹ wò ó. Súfì, Súfì máa ṣe rẹ̀ ni ìlú rèé o sẹ́rí ẹwà dúró òrùka ọwọ́ ẹwọ́ fìlà sẹ́rí báwọn ẹ ṣèrà yín náà ni sẹ́rí sọ́wọ́ adákẹ́ ẹ máa ṣèrè lọ́bàwọn bàbá sódà kẹ́ ẹ máa ṣèrè lọ́bàwọn ẹ̀yin lẹ sọ mo sì mọ̀ pé níta ẹ̀ sọ ìwòdodo ni sufi máa ń tira rẹ̀ ni só yẹ kẹ́ ẹ máa ti ìra yín báyìí sẹ́sìn lélẹ́yìí àbẹ́sìn sẹ́sìn nìyẹn àbẹ́sìn bàbá sufi máa ń tira rẹ̀ ni ẹ̀ sira yín náà ni ẹ̀tún wò ṣáàmà yín kan tó rèé o tẹ̀sírí sẹ́rí ọ̀yá bàbá. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni. Tẹ̀sírí báwo. Súfì máa ń ṣe rẹ̀ ni. Ó lè kó tẹ̀sí bá àkọ́rùn. Sẹ́rí. Ó lè wọ́n tó jálajàla. Sẹ́rí báwo. Ó lè tó lè tó lè jẹ́ ká àdúrà ẹ̀rọ. Gbogbo kóòdù lọ́wọ́ rẹ̀ ń wo kòbókò ló mú lọ́wọ́ ń wo ẹwà dúró òǹkọ ọwọ́ one two three four five six ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ọrùn ọwọ́ tún rè ẹwà dúró ìlẹ̀kẹ̀ tó kó sọ́rùn ọwọ́ eláwàní ó dé fìlà fìlà bíi kóńgò sẹ́rí bàbá. Súfì. Súfì máa ń ṣe rẹ̀. Ẹ̀ lóòótọ́. Súfì máa ṣe rẹ̀. Ẹ̀ ṣe ra ayíkà yìí náà ni. Ó ó lè wọ́n ok. ó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò sufi máa ń ṣera rẹ̀ ni yóò máa ṣe wèrè lọ ọlọ́ọ̀dà o a sì ní ẹ má ṣera yín ẹ̀tún wò ọmọ ìyá yín tún rèé o ọmọ ìyá yín kan tún rèé o sẹ́rí. ó fi tó fi máa ṣe rẹ̀ ni. tó fi máa ṣe rẹ̀ ni. fìlà tẹ́lẹ̀ dé one two three four five. ó lè wọ́n tó jálajàla. ó lè wọ́n tó jálajàla. eléyìí tí ń ṣe wèrè nísìn àárín àwọn èèyàn ló wà bóò ni kò ṣe ní sàn dọ́dọ̀ àwọn èèyàn yòókù òun ló wà láàrin àwọn èrò yìí ẹ sì ní kò ní dọ́dọ̀ àwọn èèyàn yòókù òun rèé ó ti ṣe kan àwọn èèyàn báyìí ṣe ti rí sufi máa ṣe wèrè ni bàbá àmọ́ yín ni wọ́n ti ń ṣe wèrè lọ yìí àmọ́ yín nínú tọ̀rí kọ̀ ní ń ṣe wèrè lọ yìí ẹ̀yìn sì ni bàbá súfì yìí mọ̀kànmọ̀kàn ló yẹ wèrè súfì mọ̀kànmọ̀kàn ẹ̀yin náà fẹ́ẹ̀ máa kó tẹ̀sùn bá àtọ́rùn káàkiri ẹ fẹ́ẹ̀ máa dé fìlà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n pọ̀ báyìí bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ wá ní pé ẹni súfì máa ṣe ìmáa ṣe ara rẹ̀ ni súfí ó máa ń tira rẹ̀ ni ẹ sọ pé àwọn súfí kan ẹni súfí máa ń tira rẹ̀ ni tó túmọ̀ sí pé gbogbo yín lẹ́ẹ̀ padà tira yín ẹ tira yín tẹ́jọ wèrè. ẹ tún wò. súfí kan tó rèé o ọpẹrẹ ní God fans God fans ìjọ ọlọ́run sufinu ọwọ́ agbé fọ́tò rọ Jésù ó gbé sí iwájú sẹ́rí báwọn ọwọ́ agbé fọ́tò Ṣéwù Amada Tìjání lẹ́wọ̀n yìí fọ́tò Ṣéwù Amada Tìjání lórí o ànábì wọ́n láwọn fẹ́ ṣe mọ́lídì isa ruhulọ́ì happy christmas <laughs> sẹ́ni tẹ́sí ń ṣe wèrè gan báyìí bàbá ẹ̀já tún gbọ́dọ̀ yín. túnfì túnfì máa ń ṣe rẹ̀ ni túnfì hmm? máa ń ṣe rẹ̀ ni ó lè kó sájú bá àgbọ̀ ó lè wọ́n sọ jálajàla. Hmm? kò sí kí wéèrè kọ́ má ní èrò lẹ́yìn ẹ̀rí àtọ̀ríkọ̀ nìyàsíyà àtọ̀ríkọ̀ nìyàsíyà bàbá bàbá amúnà sìkánírì ọ̀nkù tíje jagunlabi nù ẹtìrì ọ̀nkù tíje nù sẹ́rí báwọn ọ̀nkù tíje nù ẹtìrì sẹ́rí bẹ́ẹ̀ ń ṣe bèrè gidi gan láì ẹ̀rí ṣéwù nù ó gbé jésù ó síwájú wòlíì láàpẹ̀lẹ́ ni àbí babaláwo tàbí pásítọ̀ sẹ́ríkẹ́ ń ṣe wèrè gẹ́gẹ́ tòótọ́ wèrè gidi wèrè gidi ni sufism sẹ́rí báyìí nìsín ẹ̀yìn fáìlẹ̀ sọ wípé sufi máa ń ṣe rẹ̀ ni. sufi sufi máa ṣe rẹ̀ ni. Hmm? sufi máa ń ṣe rẹ̀ ni. ó lè kó tẹ́sí bá àgbọ̀rùn ó lè wọ́n tó jálajàla. ó lè tó lè tó lè tẹ́sí àgbẹ̀rẹ̀ ló. kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀. sọ wá yẹ kí ẹ máa ṣèrè lọ báyìí sọ yẹ kí ẹ máa ṣèrè lọ bàbá. Hmm? wetin be all this thing now see see see another way see another way now hmm? see am baba see am súnfì súnfì máa ń ṣe rẹ̀ ni súnfì máa ń ṣe rẹ̀ ni ó lè kó tẹ̀sí bá àbọ̀rùn ó lè wọ sọ jálajàla. ó lè tó lè tó lè jẹ́ kí àdúrà ẹ̀ ló púpọ̀. ó lè tó lè fẹ́ ló púpọ̀. Kẹ́rì. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. Ṣé ọlọ́ya la fẹ́ pe léyìí ni àbò níṣàngó àbò nírúnmọlẹ̀ àbò ọlọ́bàtálá àbí wòlíì àbí pàìtọ̀ àti babaláwo onísúfì ni o ẹ wò ó ọ̀pá tó mú lọ́wọ́ yìí orí kílẹ̀ wò báyìí orí tánu orí ṣéwù ahmada tìjáni sẹ́tírí orí ṣéwù ahmada àtìjáni ó lẹ́wù yẹn o ẹ dákun òun náà lọ́mọ lẹ́yìn o ẹ wo bó ṣe múra sẹ́tírí fọ́tò ṣéwù ni èyí o fọ́tò ṣéwù tìjáni rèé o sẹ́tírí ṣéwù tìjáni rèé o fọ́tò rèé o sẹ́tírí. tó fi máa ṣe rẹ̀ ni. ẹ̀rí báyìí. tó fi máa ṣe rẹ̀ ni. ó lè kó tẹ́sí bá àgbọ̀rùn. ó lè wọ́n tó jálajàla. ó lè tó lè tó lè jẹ́ kí làbẹ́ rẹ̀ ló pọ̀. ó lè tó lè làbẹ́ ló pọ̀. láti ọ̀dọ̀ ó lè tó lè tó àtàrà ẹ̀ ló lè tó lè pé látàrà ẹ̀ tó máa fi ká. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. bàbá ló sọ̀rọ̀ yìí bàbá onísọ̀látù sábíkì sọnù wọ́n ní súfí máa ń ṣera rẹ̀ ni ẹ̀yọ́ súfí ẹ̀ ṣera yín kú ni pẹ̀lú ògbó ọlọ́run ẹ̀ ṣera yín kú ni. bí ọ̀rọ̀ àwọn bọ̀dá yín ṣe rí lọ̀rọ̀ yín náà ó rí àfi tẹ́ bá túbá. wọ́n ti lẹ́ẹ̀ mọ́ ṣera yín ni wọ́n lẹ máa dán wèrè wò sẹ́rí kí la fẹ́ pèlè nìsín máa yìí ọwá sí Ìbàdàn rí o ọwá sí Ìbàdàn rí tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ ní máa yìí ọwá sí Ìbàdàn rí Èkó ló ń gbé Èkó ló ń gbé ọlọ́lọ́run ràn ún sí ẹnìkan ní Ìbàdàn làwọn èèyàn wá pélé lórí mo wá ní kílẹ̀ ń wò ń bẹ̀ yẹn náà bá ní wá wo súfì kan ni bó ṣe múra gẹ́lẹ́ náà rẹ̀ jọ náà bó ṣe múra gẹ́lẹ́ ní lọ́jọ́ náà lọ sẹ́rí súfì máa ṣe wèrè ní sẹ́rí súfì máa ṣe wèrè ní kí ni òní kí ni òní mú ṣe wèrè ń gbé pé wèrè ní súfì wèrè ní súfìsìm ẹ̀ ṣe ní ṣe wèrè ẹ́ ẹ̀ sí ní ṣe wèrè kò sí bẹ́ẹ̀ sí ní ṣe wèrè ok ṣe fọ́mọ yín ló ti di àáfà ládìsí wèrè o ṣe bó ló lọ rè mú àdìsí rọ́kan wá wípé àlẹ́bì ní kẹ́ ẹ ṣe zikiri kọ́pọ̀ títí ẹ fi di wèrè ẹ ṣe ní di wèrè ẹ wèrè dìran ní jẹ́ súfì wèrè dìran ló ń jẹ́ súfì wèrè dìrẹ ló ń jẹ súnfí ẹ̀ ṣe ní di wèrè ṣé wèrè wá lẹ́sìn ni ṣé wèrè lẹ́sìn mọ́ ni bàbá kí ni súnfí máa ṣe fúnra rẹ̀. súnfí máa ṣe rẹ̀ ni. súnfí máa ṣe rẹ̀ ni. wàá o. ó lè kó tẹ́sí bá a bọ̀. aláfàbà. ó lè wọ́n sọ jálajàla. ó lè sọ jálajàla subhanallah allahu akbar ah, tó bá dọ́dọ̀ ni ó fẹ́ kábùkù ni ọ̀dọ̀ yìí náà ni ó wà ẹ̀yin bàbá wọn ẹ̀yin bàbá àtàlẹ̀ súfì àbẹ́ẹ̀ ní gabáhùn àbẹ́ẹ̀ ní gabáhùn ṣéwù ní àti jésù ṣéwù tìjà ní wà wà láàrin wọn sẹ́rí bàbá wèrè ẹ̀wọ̀ eléyìí ẹ̀wọ̀ ẹ̀rí ṣé wèrè kan wọ́n sọ yìí ẹ̀ ẹ̀wọ̀ ṣé wèrè kan nìyẹn ẹ̀wọ̀ kan kí ni ṣe ń forí balẹ̀ fún fọ́tò ṣéwù. Terry sẹ́rí bá nìyí sórí ọ̀kan tó nì sẹ́rí oríṣi òtù dá nínú mòrí dínú babaláwo lápélé ní àbí páìtọ̀ onífá láàpé ní àbónírún mọlẹ̀ bàbá tààlà. ó bì. Hmm sófin máa ń ṣe rẹ̀ ni. ok. sófin máa ń ṣe rẹ̀ ni. all right. ó lè kó sẹ́jú bá àkọ́. ó lè wọ́n tó jálajàla. ok. ó lè kó sẹ́jú bá àkọ́. ó lè kó sẹ́jú bá àkọ́. onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ. ṣẹ́ni bá lè sìn bàbá ló sọ̀rọ̀ confam dẹ̀ ló gbọ́ lẹ́nu bàbá yẹn tí wo ọ̀bá tí ì ṣe wèrè tiẹ̀ lónìí ó ṣe wèrè ẹ lọ́la àfitọ́ba túbá súfí tọ́ ọ̀bá tí ì ṣe wèrè tiẹ̀ lónìí sẹ́ ọ padà ṣe wèrè tiẹ̀ lọ́la àfitọ́ba túbá torí pé bàbá ló sọ̀rọ̀ wípé súfí máa ń ṣera rẹ̀ ni súfì máa ń ṣe wèrè káàkiri ni súfì máa ń ṣe rẹ̀ ni ẹ̀yin lẹ́ẹ̀sìra yín pa àwọn tó ja wèrè jù nínú ìlú lónìí tí ń pẹ̀lú àwọn ní mùsùlùmí onísúfì ni wọ́n àwọn tí wọ́n ja wèrè jù tí wọ́n ní ọdẹ orí jù nínú ìlú lónìí onísúfì ni wọ́n ìfàkúfà súfì ìmọ̀ sọ wọ́n di wèrè ni ìfàkúfà súfí ọmọ ń sọ wọ́n di wèrè ni ìpèkúpè súfí ìmọ̀ sọ wọ́n di wèrè ni àfà láti sí wèrè òun náà sì jẹ́rìí sí bẹ́ẹ̀ ó jẹ́rìí sí bẹ́ẹ̀ pé àwọn ṣe síkìrì táwọn fi ya wèrè ni ẹ padà ya wèrè kẹ́yìn náà ni àfi tẹ́ ẹ bá túbá pẹ̀lú ògbọ́n you all became you all become insane mad unless tẹbatuba ẹ wò. eléyìí kọ́ mi ò kọ́ ẹ wò ká. ìgbà wo làwọn eléyìí ò ní di wèrè tẹ́rìbáhùn ìgbà wo làwọn eléyìí ò ní di wèrè tẹ́rìbáhùn omi ìtúrè ṣúbí máa ṣẹrẹ ẹ̀ ní o tẹ́rìbáhùn ẹgbọ́n bá wọn. o lè kó sẹ́sì bá àkọ́rùn o hmm. lè wọ́sọ jálajàla. ẹwò ẹwò ẹwò obìnrin o tẹ̀rí tẹ́kó ti ṣe èrè tẹ́kó ti ṣe èrè bàbá àwọn ọmọ yìí nù súfì nù o ló ti ṣe èrè yẹn o tẹ́tìrí wọn àwọn ọmọ yìí nìyẹn nù súfì ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹni sufi máa ṣì rè ni ẹ máa ṣì rè náà ni ẹ wò. bàbá ẹ. sufi máa ṣe rẹ̀ ni. bẹ́ẹ̀ ni. sufi máa ṣe rẹ̀ ni. ó lè kó tẹ́sí bá àbọ̀rùn. Hmm. ó lè wọ́n hmm. sọ jálajàla. ó lè sọ jálajàla. ó lè sọ jálajàla. Hmm. kò ní lọ́dọ̀ tiẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa jẹ́ rárá yóò máa ṣeré ẹ̀ lọ. sẹ́tìrì ó ń bu yẹ̀pẹ̀ sórí ẹ̀wò sẹ́tìrì sẹ́rí ẹgbọ́n tí wọ́n sọ sẹ́rí. ẹ̀rí báwọn yẹ̀pẹ̀ nígbà sórí yẹn o kìí sómi o yẹ̀pẹ̀ nú o yẹ̀pẹ̀ ló fi ń wẹ̀ yẹn o ẹ̀rí báwọn àwọn jẹ́mọ̀ bàbá rẹ̀ o àwọn jẹ́mọ̀ bàbá nù o bàbá tó pé súnfí máa ń ṣe wèrè ni àwọn jẹ́mọ̀ wọn nù o tẹ́rí báhùn ṣéhù kàtàlí tẹ́rí bá nìsìn àwọn ìjẹmọ̀ bàbá nìyẹn o àwọn ti bàbá nù o ni wọ́n ń ṣe wèrè yẹn o ni wọ́n ń ṣe wèrè yẹn o ẹ̀rí báwọn wá yẹ kéèyàn máa ṣẹ̀sìn kan tí ó ti máa ṣe èrè àmọ́ wọn rèé o àmọ́ bàbá nù o oníkọ̀dìríyà ni wọ́n o ẹ̀gbọ́ oníkọ̀dìríyà ni wọ́n o ẹ̀rí káàyè wèrè dé ẹ́ wèrè. wèrèrè ẹ̀ẹ́n wèrèdé wèrèrè wèrèdé ẹ̀ẹ́n ẹ̀ẹ́n wèrè oníbàndìrí wèrè oníbàndìrí wèrè oníbàndìrí wèrè oníbàndìrí wèrè oníbàndìrí wèrè oníbàndìrí ẹ̀ẹ́n sẹ́rí báwo wèrè wèrèrè wèrèrè wèrèrè wèrèrè wèrèrè wèrèrè wèrèrè wèrèrè wèrèrè wèrèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè wèrè ṣẹ̀rí bá nìsín bàbá ilẹ̀ rí sí ẹ̀. tó fi máa ń ṣe rẹ̀ ni. good. tó fi máa ń ṣe rẹ̀ ni. good good o lè kó tẹ́gbà bọ́ well done o lè wọ́sọ jálajàla well done. o o lè o lè ní ìlànà ìfẹ́ ló pọ̀ o lè ní ìlànà ìfẹ́ ló pọ̀ well done. onídọ̀dọ̀ ṣe onídọ̀dọ̀ ẹ̀ yóò máa jẹ́ lára yóò máa ṣe eré ẹ̀ lọ. Bàbá. See your statement. Súfí máa ń ni. Súfí máa ń ni. Ọmọ yín náà, sọ pé Súfí máa ń Ọmọ yín sọ wípé kẹ́ẹ̀sì àtìkìrì kó di wèrè. Wèrè ti wá dìran báyìí. Wèrè ṣe kí ni? Ó àwa àdùsùn náà àwa fẹ́ wò yín ran kí wèrè ó dìran lẹ́písòdù fi pọ̀ táǹtì lórí yín. àfi kẹ́ ẹ tètè túbá ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn àti bàbá àtọmọ ni òfin ní kò léyìn lórí. bàbá sọ pé sùn fi máa ṣe wèrè ni ọmọ sọ pé ẹ ṣe wèrè títí wọ́n fi pè yín ní wèrè hmm. ẹ ṣe títí wọ́n fi pè ní wèrè bàbá sọ wípé súfì máa ṣe kí ni máa ṣe wèrè ni. súfì hmm. súfì máa ṣe rẹ̀ ni. ọmọ ṣe rẹ̀. ó lè kó tẹ̀sí bá a kọ́. ok. ó lè wọ́n sọ jálajàla. ok. ó lè tó lè tó lè tẹ̀sí àti bẹ́ẹ̀ ló kú pọ̀. ó ló kú pọ̀. Ok. Onídọ̀dọ̀ ṣe onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe rárá yóò máa ṣe eré ẹ̀ lọ. Tẹ̀lé báwọn. Súfí máa ń máa ń ṣera rẹ̀ ni yóò máa ṣe wèrè tiẹ̀ lọ ni. So bàbá gbà pé àwọn Súfí wọ́n máa ṣera wọn ni wọ́n máa ṣe èrè ni. Ọmọ náà sọ wípé káwọn ṣe àsìkiri títí ayé òfin kọ̀ǹfàmù ẹ̀ pé wèrè làwọn wèrè ṣe kí ni wèrè dìran nínú ẹ̀sìn wo nínú ẹ̀sìn sufi wọ̀lẹ̀ yáàlú bì láì na ọ̀dù bì láì mìíràn lè jùnú ọlọ́run àwa sádìọ́ o má jẹ́ kọ́ pọlọwọ́ dàrú o kò sí bí yín ó ṣe ṣe sufi tí ò ní ṣera rẹ̀ kò sí bí ó ṣe ṣe sufi tí ò ní di wèrè kò sí bó ti fẹ́ ṣe ló mú kí bàbá bàbá at his age ló mú wọn declare wípé sufi máa ń ṣera rẹ̀ ni sufi máa ń ṣe wèrè ni ṣẹ́ni bá nìsín kí wọ́n lè wá ń ta kò mí sí kí lè ń ta kò mí sí èyí ń bẹ̀lẹ̀ ní òsì nǹkan ẹ̀yin náà gbàpẹ́ máa ń ṣera yín ẹgbàpẹ́ máa ń ṣe wèrè ẹ̀sẹ̀ ní sí wèrè ẹ̀yin ẹ kó wèrè ogún wèrè jọ láàrin mùsùlùmí ṣúfí tó ti di wèrè yóò kó 18, àbí kásá pé ṣúfí tó ti di wèrè yóò jẹ́ fifteen yóò jẹ́ fifteen márùn yòókù lọ́mọ amúgbó tí ń jókòó mùsùlùmí at random at random ẹ sílẹ̀tì 20 wèrè nínú ìlú Ìbàdàn tàbí lẹ́kọ̀ọ́ tí wọ́n ń jókòó mùsùlùmí fifteen out of twenty are sufi five ló mú gbó torí ẹ̀ fi dàrú ẹ lọ kárí àtú ẹ lọ kárí àtú ohun tí mo sọ yẹn ẹ lọ ṣiṣẹ́ tọ̀ ẹ sì ní ìyá wùlì ẹ ní pé ó kọ́ náà dáadáa ẹmọ̀ pé húwà ẹmọ̀ pé àlà àlà àlà àlà àlà àlà húwà húwà húwà húwà gbọ́n lè níyàwó èrè gbọ́n lè ní ṣe ráyé ẹ́ bàbá ó kéèsì yín ọlágbára gan ni o. ọ̀yà. ọ̀sán ìyá. وإلى هؤلاء وإلى كل جاهل حقيقة بحقيقة التصرف وإلى كل جاهل بحقيقة التصرف àwọn àbùtàdé náà àwọn bíbí àwọn yìí àwọn níbíkà káwà tó máa sọ pé sún fún àwọn bí àtàn foríbalẹ̀ fún fọ́tò síwò síwò ẹ̀ síwò ẹ̀mọ́nà. àtàn foríbalẹ̀ balẹ̀ tọ́ ẹgbà fáwọn ń bí bí àwa lò súfíà lò <laughs> kí wá lẹ́yìn yòókù tó ń súnà nìyí kí lẹ́yìn yòókù tó ń súnà nìyí gbogbo yín ló ń bí díà ọ̀dà bàbá kẹlẹ̀mọ̀ kó ń bí díà nìyí sọ̀rọ̀ àtúnṣe ábíkì ìsọnù yín ṣé súnà ní àbí bí díà. sọ̀rọ̀tù sáàdìkì ìsọ̀nù yín ṣé súnà ni àbí mọ̀lídì ètìfáàlù bí mọ̀lídì nàbí yìí tẹ̀ ń ṣe súnà ni gbogbo àwọn àṣírí oko ọlọ́run rọ́tẹ̀ ń gbé káàkiri súnà nìyẹn ni àbí you are all alubidia ó ń bíjà jọ gbogbo yín ẹ mọ̀ wùlẹ̀ sọ pé àwọn kan. àwọn kan ló ń bí díà nínú yín ẹ kàn ẹ ẹ ya wèrè jura yín lọ nínú bí díà ni ẹ gbópọn jura yín lọ ni tó ti yé so òun bí díà ni gbogbo yín ẹ mọ̀ wùlẹ̀ sọ pé òun bí díà wà nínú yín òun bí díà ni gbogbo yín ẹ gbópọn jura yín lọ ni bàbá kílẹ̀ tó fẹ́ sọ fún wa lábẹ́ yìí ilé ti sú o kílẹ̀ tó fẹ́ sọ náà. ẹlẹ́bọ̀ nínú sufi. torí fún àwọn ọ̀dọ́ àárẹ̀ ẹni ẹ ń bá lọ síbi sàárè ṣéwù tó ń forí balẹ̀ ńbẹ̀ ẹlẹ́bọ ni gẹ́gẹ́ bí lè ṣiṣe òun ọ̀tẹ̀ lọ́sibí sàárè fọ́tò gẹ́gẹ́ ló ń forí balẹ̀ fún yìí fọ́tò ló ń forí balẹ̀ fún yìí sẹ́yìn náà ní fọ́tò nílé bàbá ẹ̀yin náà ní fọ́tò nílé ẹ̀yin náà ní fọ́tò nílé ẹlẹ́bọ lẹ́yìn náà bẹ́yìn ò bá tí ì mọ forí balẹ̀ fún ẹ̀yin pe ṣéwù lẹ́yìn ọlọ́run bàbá ẹ̀yin pe ṣéwù lẹ́yìn ọlọ́run tí àyín rè àlèfòyòdọ́ọ̀tì àrọ̀bà níyà fìlìmà áfẹ́rì wà àwòrán-àbì àlèkọ̀dìríyà tí àyín kọ̀dìríyà nìyí mo kà fún yín bẹ́ẹ̀ ń jò ní níbi tí wọ́n ti ní kẹ́ ẹ mọ pé nǹkan mìíràn kẹ́ ẹ mọ pe ṣéwù lẹ́yìn ọlọ́run òun rèé wọ́n ti ní kẹ́ máa pe ṣéwù lẹ́yìn ọlọ́run òun rèé wọ́n lẹ́ kí rákà méjì tẹ́ bá kí rákà méjì tán ó sọ tẹ́ fi kí rákà kọ̀ọ̀kan òkè lẹ́yìn fati àsúrà tẹ́ẹ̀kì wọ́n tẹ́ bá ti wá sálámọ̀ tán ẹ̀sẹ̀ àtàlà àtúfànàbì nígbà mọ́kànlá sẹ́ẹ̀rì ẹ wá gbé ẹsẹ̀ síwájú ẹ dojú kọ ìráàkì ẹ gbé káàbà sí ọ̀tún kí wá lẹ́ẹ̀mọ wí bàbá àdúrà tẹ̀ ń ni mo fi ń han ayé yìí ẹ lè má ṣe láàrin ọ̀sẹ̀ kan ẹ lè má ṣe bàbá torí pé tí àyín ni tí àyín rè ń rè é níbi ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ ní yá ṣéèkù mú ìdí nì tẹ bá gbésẹ̀ lẹ́ẹ̀kejì ẹ yá sẹ́ ìdí mú ìdí nì tẹ bá gbésẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ mọ̀wúlánà mú ìdí nì tẹ bá gbèsè lẹ́ẹ̀kẹrin ẹ ní ìyá kílélé ìyá ń bọ̀ o. ìyá òdu àkílélé ẹ jẹ́ kí n ẹ yama kadumu hmm. hmm. tẹ bá gbèsè lẹ́ẹ̀kẹrin ẹni yama kadumu mú ìdí nì tẹ bá gbèsè karùn-ún yá dàrí wíṣù mú ìdí nì tẹ bá gbèsè lẹ́ẹ̀kẹfà ẹni ya yá kàwájà mú ìdí nì tẹ gbèsè lẹ́ẹ̀keje ẹni yá sùdìtọ́nù mú ìdí nì tẹ bá gbúsẹ̀ lẹ́ẹ̀kẹjọ ẹ ní yá kínní kan mú ìdí nì ẹlẹ́ẹ̀kẹwàá yá gáúsù mú ìdí nì ẹlẹ́ẹ̀kọkànlá ẹ ní yá kútùbù mú ìdí nì ẹlẹ́ẹ̀kọkànlá yá sẹ́yìdì sàdáàtì abdulkadiri mú ìdí nì sẹ́ẹ̀dì báwọn. bàbá àdúrà yìí ẹ lè má ṣe àwọn ọmọ yín náà ń forí balẹ̀ fún ṣéwì ẹ̀yin náà ń pe ṣéwì ilé ìforíbalẹ̀ fún sóòtì jà ní ẹ̀yin náà ń pe sí ìmú ìdí ni sẹ́yìn náà ìṣẹ̀lẹ̀ bọ́ báwọn gbogbo ilẹ̀ lẹ́bọ gbogbo ilẹ̀ lẹ́bọ ẹ mọ̀ wulẹ̀ sọ pé ẹlẹ́bọ wà nù yín ẹlẹ́bọ ni gbogbo yín ni ọ̀bá àjò ń tìjà níyà ọ̀bá àjò ń kọ̀dìrí yà ọ̀bá àjò ń ṣàgàlí yà ẹlẹ́bọ ni gbogbo yín tá ń gbádùn nù yín tá ń gbádùn nù gbogbo yín ẹlẹ́bọ ni gbogbo yín ẹlẹ́bọ ẹlẹ́bọ tó yẹgún ni gbogbo yín tó ti yé ẹlẹ́bọ tó yẹgún ni gbogbo yín so bàbá kí lẹ tó fẹ́ sọ ẹja tó tẹ fẹ́ sọ. nínú àwọn sófin hmm. ẹni tó jẹ́ ènìyàn olóko yìí. Hmm. Hmm. bàbá ẹ ti ń sọ òdodo ọ̀rọ̀ ọbọ̀, ẹlẹ́ẹ̀lẹ́ ya wèrè jù ẹni sùn fi máa ń ṣera rẹ̀ ni ẹ ló ń bídíà wà nù yín ẹlẹ́lẹ́bọ wà nù yín Ok, how come tó fi á já sí pé inú yín tó wá ní ẹni rẹ́pọ̀ sí. nígbà táwọn kan ti ṣe súfì ya wèrè táwọn kan ti ṣe súfì dombidia táwọn kan ti ṣe súfì di ẹlẹ́bọ ẹ́n àwọn kan ṣe súfì wọ́n ṣe títí wọ́n ya wèrè wọ́n ṣe ra wọn àwọn kan dombidia àwọn kan dẹlẹ́bọ. tá a bá sàkọ̀tún tá a sàkósì kí ni máa kù ìsàkósà ni máa kù lẹ̀ ìsàkósà ni ó kù lẹ̀ tá a bá sọ ń bídíà sọ́tún nínú súfì tá a sa àwọn wèrè sósì nínú súfì tá a sa àwọn ẹlẹ́bọ sọ́tún nínú súfì tá a sa àwọn gálàdì sósì nínú súfì tá a sa àwọn àfẹ́ ẹlẹ́bọ sọ́tún nínú súfì nínú súfì tá a sa àwọn àfẹ́ àwòràwọ̀ sósì nínú súfì kí ló kùn lẹ́mọ̀ kí ló kùn lẹ́mọ̀ bàbá kí ló kùn lẹ́mọ̀ kò sẹ́kùn kankan mọ́ ńlẹ̀ ilẹ̀ ti fa ẹ̀yìn lè fẹ́nu ara yín sọ pé súfí mọ́ ṣera rẹ̀ ni gbogbo àwọn tó ṣera wọn nù súfí tá a bá sáwọn sọ̀tún tí wọ́n ti ya wèrè tí wọ́n ti ya lágànnà tá a bá tún sa àwọn bídíà sósì tá a bá tún sa àwọn ẹlẹ́bọ sọ́tún tá a tún sa àwọn àfà eh, oníjàlábí sósì tá a tún sa àwọn tí wọ́n jẹ́ àfà àfà aláyẹ̀wò tí ń jẹ tí ń tẹ̀yàn rìn tí ń wòràwọ̀ ta ló kù lẹ́nu yín mọ́ ta wá lẹ́ni rí ọ̀hún mọ́ nínú yín. ẹ̀mọ̀ sí ronú ẹ̀mọ̀ sí ronú wọ́n ti tán ńlẹ̀ kò sẹ́ni re mọ́ ńlẹ̀ ọ̀dà ẹ̀ń bá jẹ́ nire nu yín kó pè mí mo fẹ́ fún yín ní ìṣẹ́jú bíi mélòó kan ẹ̀ń bá jẹ́ nire nínú ẹ̀yọ́ sùn kó pè mí kí wọ́n á bí léèrè béèrè ọ̀yá o ẹ bá jẹ́ ẹni ire nínú ẹ̀yin Sufi kó pè sórí ètò báyìí tó bá jẹ́ ẹni ire kí wọ́n á bí léèrè léèrè. kò sẹ́ni ire nù yín bàbá ẹ má tara yín jẹ ẹ ẹ̀ lè jẹ́ ẹni ire pẹ̀lú bídíà ẹ ẹ̀ lè jẹ́ ẹni ire pẹ̀lú ṣíríkù ẹ lè jẹ́ ní ire pẹ̀lú bẹ́ẹ̀ tí ń ṣera yín yìí ẹ̀ ń dìdàkudà E n dorí àwọn ọmọ rú ni àwọn ọmọ ń dalá gànà ni ifakufa oúnjẹ wọn ya wèrè wèrè tó pọ̀ ń ta iṣẹ́ ọwọ́ ni Ifakufa yìí ni ìfàkúfà yìí máa dorí ju igbó lọ ẹ̀yin ọmọ ni ìfàkúfà tẹ́ ń fà ní ó dorí lọ ọ̀nà àkójọba nàìjíríà àwọn ìsábà dá sọ́rọ̀ ẹ̀sìn ni. ndlea ẹ̀yin ń sún fìlú yẹ wọ́n kọ́kọ́ mú un torí pé ndlea ó ń dì pẹ̀lú drug ó ń dì pẹ̀lú drug ìfàkúfà art drug ni art drug ó ní ìfàkúfà kí ni jẹ́ wà wà wà wà wà wà kí ni jẹ́ là là là là là kí ló jẹ́ ọlọ̀ ọlọ̀ ọlọ̀ ọlọ̀ ọlọ̀ ọlọ̀ ọlọ̀ ọlọ̀ ìfakúfa nìyẹn ó le ju art drug lọ ẹ̀yin náà ti sọ pé ẹ máa ń fira yín ẹ máa ń ja wèrè ni àṣekan wèrè ni súfì ẹni tí ò bá sì ṣe wí súfì kan wèrè kèé ṣe dójú àmì wọ́n máa ń ṣe súfí tí wọ́n fi láwọn rí ọlọ́run ni ẹ̀yin náà gbà pé ìná rọlọ́run wọ́n máa ń ṣe súfí kan wípé àwọn ará nẹ́bí Muhammadu lójú korojú lẹ́yìn ikú rẹ̀ ní fẹ́ẹ̀ tí a ja wèrè báwọn ṣé wèrè tí a dìrẹ báyẹn ẹgẹ́ lọ túbá ẹgẹ́ lọ túbá sẹ́kẹ̀mọ̀ wèrè pólìsì méjì làwọn èèyàn tètè fura fún òfin tètè fura sí yín wèrè pólìsì méjì wèrè ilé àti wèrè ìta wèrè ilé lọ́pọ̀ ìgbìmọ̀ sùfì ni wèrè ilé lọ́pọ̀ ìgbìmọ̀ sùfì wèrè ilé lọ́pọ̀ jù àwọn tí ń ṣera àwọn tẹ́ wà nù ilé lọ́pọ̀ jù ni díẹ̀ làwọn tó ti jájà nù yín díẹ̀ nínú wọn ni díẹ̀ ló jájà nínú yín torí náà bàbá mo kí yín tẹ jẹ́ ká mọ̀ wípé ohun tí mò ń sọ nípa súfì òdodo ni mo kí yín púpọ̀ mo kí yín púpọ̀ ẹ jẹ́ kí n bọ̀ yín lọ́wọ́ tọ́wọ́ bá ti ń bọ̀ yín báyìí tẹ́ẹ̀bà ní kàsí àrífín torí súnà làwa kàsí ń tiwa ẹ ti gbọ́ súnà la kàsí bàbá ẹ bá fẹ́ lójú oorun ẹ lọ fi súfì lẹ̀ kẹ́ tó ṣera yín súfì máa ṣera rẹ̀ ni sufi máa ṣera rẹ̀ ni kẹ́ ẹ tó ṣera yín bàbá ẹ lọ fi súfì lẹ̀ súfì máa dáwèrè tiẹ̀ ṣe ni kẹ́ ẹ tó dáwèrè yín ṣe ẹ lọ túbá bí súfì àti bàbá àtọmọ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ gbà wípé èèyàn máa ń ṣe súfì wọ wèrè ni ẹ̀yin sọ pé èèyàn máa ń dáwèrè ṣe ọmọ yín ní yóò ṣe síkìrì tí ò di wèrè ni so ẹ̀yin méjèèjì lẹjọ fẹ́ ṣe súfì di wèrè ẹ lọ túbá èmi ò fẹ́ kẹ́ ẹ di wèrè mi ò fẹ́ kẹ́ ẹ ṣera yín ní gbogbo akitiyan tí mò ń ṣe yìí wèrè ò dá nínú ìran wèrè ò dá àti wèrè ilé àti wèrè ìta àti wèrè aláṣọ àti wèrè oníhòòhò àti wèrè kọ̀rọ̀ àti wèrè gbangba àti wèrè inú ọjà àti wèrè inú agboolé kò sí kankan tó fíìtì ọmọnìyàn ẹtúbà bí súfì o kẹmọ bá ṣe wọ wèrè o torí súfì máa ń ṣera rẹ̀ ní o súfì máa ń dá wèrè tiẹ̀ ṣe ní o ọlọ́run là wá níbi ìdàkúdà o ọlọ́run kó là wá níbi wèrè ṣíṣe o súnà ní kẹ́ ẹ gbà tító pẹ̀lú ẹ o ẹnìkan ṣe súnà kórìrì ó o àfi tó bá ló kù. torí pé ànábì tó ní súnà kò ò dàrú kò jáwèrè ẹ má wá tẹ̀lé ànábì náà oríire ò ní dàrú kò sì ní jáwèrè. ẹ jẹ́ ká mọ̀ pé lè ṣe lọ torí àárọ̀ ọ̀la. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọ́ríyà. káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirizagulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe màsíù tá à ń retí ìsá ọmọ màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ òpùrọ́ ní gbogbo wọn o. Tàláwù ìṣọ́ ṣọ́wa ká má di pèpè rí o bí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tijaniya pẹ̀lú ìjọ àwọn Ṣíya kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn Tijaniya. pẹ̀lú ìbọ́rin nìyà tó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. inshallah ní àárọ̀ ní àárọ̀ àárọ̀ yọmọl ahad ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ibi ti máa ń ka síra múmútátù ahkam òní yóò bọ́ sórí afẹ́fẹ́ ká gbìyànjú kí a darapọ̀ mọ́ wa personally or live online. either personally or online alọ́fíwá ṣe kókè dáadáa ẹ̀yin oníṣúfì wọ́n lẹ́ máa ń ṣe ra yín ni ẹ máa ń dáwọ́ èrè yín ṣe ni ẹ má ṣe ra yín mọ́ o ẹ má ya wèrè mọ́ o ẹ kú ònú súfì ni o kẹ ẹ gba títún pẹ̀lú súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì tó mú súnà wá kò ya wèrè àwọn sàhábà rẹ̀ wọ́n ṣe súnà fún ọ̀ya wèrè tí wọ́n náà bá ti súnà ànábì tó o fi àbòsí kún kò ní ya wèrè.